tẹ́wọ̀n bá rí ọ̀tẹ́ ọ̀kan aṣọ ẹ̀fù ló yàtọ̀ mọ orílẹ̀ kan mọ orí. orílẹ̀ kan. àwa ọ̀rẹ́ mẹ́ta. tiribule. ṣé kí òun ṣe pé èmi gan ti di nǹkan mi. ṣé bímọ ẹ̀sẹ̀ tó gbágún àlọ́ ẹ̀sẹ̀ lù gbọ́dọ̀ pé ẹ jẹ gbèsè lẹ́ẹ̀dọ́wọ́. wọ́n gbèsè lẹ́ẹ̀dọ́wọ́ hello hello hello ṣọ́ọ̀tù yín lẹ̀ ní àbẹ̀túra yín lẹ̀. kí lẹ fẹ́ rà. ẹ lè kọ́ra nǹkan tó ń bọ̀ àṣẹ. ẹ jọ ẹ jọ ṣẹ́ni bínú báyìí pẹ̀lú bẹ̀rẹ̀ tí mo fẹ́ bí. tó bá mọ̀kọ́ lọ lọ́wọ́. jọ̀ṣẹ́ mọ́lẹ̀ ẹni yẹn. mo ti mọ̀ fẹ́ máa tẹ́. tí mò ń béèrè yìí ó fáìn tẹ́bàdì bó ṣe rí gan à kò ní wúru báyìí à pé ẹni tí mò ń sọ ọ̀rọ̀ ẹwà ẹwà ìgbéra rẹ̀. ayọ̀ tẹ́ ẹ bá mi ẹ fi mí ṣáájú. Ah, ọlọ́run ní jẹ́ ká báyìí nínú jẹ́. kí n jókòó sínú ilé ìgbà téèyàn ò tí ì ríṣẹ́ kí ìrònú dẹ̀ máa ṣèyàn léṣe mọ́nu. ìyẹn dẹ̀ ni kó wá joyè láàrin ká. òkú dẹ̀ ń wá kiri. mami point of correction ọ̀rẹ́ mi ò kì í so. ó ti kú ó ti kú lẹ́kọ̀ọ́ àkúdà àyà nù.